Miliki pa lọ́jọ́ kìíní àná tó ní wọ́n Miliki ó pòun àti àwọn òjò sọ̀rọ̀ kankan lórí ọ̀rọ̀ five million pé wọ́n parọ́ mọ́ òun ni ìgbà tó tún wá jáde wípé lóòótọ́ òun àti ìjọ sọ báwo lẹ ṣe wá fi òkìlẹ̀ wá ní fẹ́ sọ orí kílẹ̀ rí sọ sọ́dọ̀ mú ìdè. Hmm. èmi ti fi ilẹ̀ sí ti mi ò ní ẹgbẹ́ ọ̀rọ̀ kan àti báàrò àti báàrò so ẹni tí ò gbádùn téèyàn tún àgbọn problem wọn hmm. so kò kò méso rere jáde. kò méso rere jáde. anything tó wá ṣe ọlọ́run máa jọ́ọ̀gì every one of us. Hmm. ẹ ó tiẹ̀ tí wọ́n jáde ó ti wá padà láwọn wípé lóòótọ́ lòun ló sẹ́ẹ̀dì àkáǹtì tó rọ́ọ̀dì náà lọ́jọ́ kìnínní àná kó kọ́ lòun sẹ́ẹ̀dì àkáǹtì owó mọ kankan nípa five million wọn ò bá wọn ò bá àpárá lè ti fóònù ọbẹ̀ ẹ̀hán gbogbo àwọn èèyàn ń sè. ó sì lè ronú pò wá náà táwọn ọ̀rẹ́ bá tó máa ń filẹ̀ kọ́mọ̀ máa ṣé wọ́n ń pùṣì ẹ̀ ni. wọ́n máa pùṣì ẹ̀ níbi ìparun no yàtọ̀ sí pé èmi ò jẹ́ níbi tọ́rọ̀ dé dúró yìí ẹgbẹ́ èyí tí ẹ bá fẹ́ pè wọlé ẹ lè pè sí um, Nigeria number mi Glo mi mo fi sílẹ̀ so máa jẹ́ èyí tẹ bá wà níbí ọmọ àfi plus two three four sí so èyí tẹ wà ní Nàìjíríà WhatsApp òní ni o ẹ pè ẹ pè ẹ ṣe WhatsApp sí zero eight zero five two four two four five one zero zero eight zero five two four two four five one zero. ẹ jẹ́ kọ́lẹ̀ dáadáa ẹ jẹ́ mú pèlè pèlè pé bẹ́ẹ̀ ṣe máa ń pè mẹ́ta. Ah, zero eight zero fifty two forty two forty five ten zero eight zero fifty two forty two forty five ten lórí ọ̀rọ̀ Muyideen àtúrọ́tà àbí èlùbọ́ náà láwa tó ń parọ́ ó wá padà ebi òwá mọ̀ bí àwọn àáfàá yẹn gan ṣe wá fíù báyìí èyí tẹ́ ẹ gbé dání nígbà tí Muyideen wá padà jáde wípé hello sir bàbá òjẹ̀sà hello sir. ọmọ yẹmi. ẹ o. abẹ́rẹ́ àgbẹ̀ ní àyè fẹ́ràn rẹ̀. àṣìyó àmì àmì. Congratulations to Leah. No. Thank you, so much, sir. Ẹ ṣé sir. I hope the best for it. Ẹ ṣé sir. Àmín. Gbogbo nǹkan kó dé bẹ́ẹ̀ lálàáfíà lọ́nà ajẹ́kọ̀jà ni. Àmín. Àmín. Um, ṣé rí ọ̀rọ̀ orí àkíyàn tó yànyàn jẹ kò dé pọ kọtù lálẹ́ tẹni ọba ṣe lábùrú bàbá yẹn ò ṣe lábùrú sí mú ìgbé ó ti gbọmọ ẹ ti fojú hàn sí bíkọ́sì òun fúnra ẹ fúnra ẹ náà ló ń parọ́ òun tẹ bá wò ó bàbá yẹn ò gbéjà rẹ ọlọ́run ló jà fún lọ́wọ́ tàbí. wàláì. gbogbo àwọn ìṣẹ̀dá tí wọ́n ní wọ́n á ṣe wọ́n á kó ṣe èèyàn hundred tẹ́lẹ̀tẹ́lẹ̀ nífẹ̀ẹ́ ti ṣe èèyàn one thousand. because nínú àwọn tó jẹ́ pé nígbà tí incident yẹn ṣẹ̀ṣẹ̀ wá sí ti wákàtí ọ̀hún àwọn kan ṣèpè fún tẹ̀kọ̀jọ́ àwọn tó ń gbàdúrà. Hmm mo wo program kan tí àwọn màmá arúgbó kan gbàdúrà fún. bẹ́ẹ̀ pẹ̀lú e, ewu orí mi ò rí bí bí ìyá ìyá abúlé ṣe dàgbà tó ọjọ́ orí ah, rẹ̀. ìyá abúlé dín ah, alábòsí ni ìyá yẹn. kò sí bí ìyá ẹ ṣe dàgbà tó ọjọ́ orí ẹ̀ ò lè tó tẹ ọjọ́ orí gbogbo àwọn yẹn rẹ̀ lápá. láéláé. àwọn yẹn èèyàn tó bá dẹ̀ mọ mínì nìkan táwọn ìyá yẹn ṣe nílẹ̀ Yorùbá ìyá arúgbó ṣì gèlè lórí. Hmm. pẹ̀lú ewu orí láti gbàdúrà ìrìn àjò yẹn ti rìn tó ti pọ̀ wọ́n lè wọ bàtà sẹ́sẹ̀. Hmm. so ṣe rí àwọn àfáà tí wọ́n fẹ́ fi ṣe sí cloud àwọn náà kò bá sí hmm. àti ìfọlọ́nṣọ́ o àti àìmọ̀ọ́jà o gbogbo wọn they are very very stupid set of people idiots ní kọ̀ọ̀kan. ẹ ṣe rí. gbogbo ètò ń ṣe ètò ń ṣe yẹn wọ́n ti sìn débi tán máa sìn débi ṣe wọ́n ní pẹ́ padà lẹ́yìn. Hmm. story Muideen is the story of a boy from grace to grass. Mm. The Lord Almighty lifted him from grass, he took him to grace. But him himself, pẹ̀lú ọ̀kánjú ẹ̀, èyí ń sìn ó jára ẹ̀ padà wá sínú wọ́n ní ọmọ ọlẹ̀ ni wọ́n gbé wọn sórí bẹ́ẹ̀dì wọn á jábọ́. lẹ́yìn àmọ́lé àbùkù ló kàn àwọn ayọ̀ àwà òkè ẹ̀ṣẹ̀ gbọ́sà. ọ̀rẹ́ dàbí ọ̀rọ̀ gíásì ni ọ̀rẹ́ dàbí ọ̀rọ̀ gíásì ni bí ẹ̀ ti nọ́mà ní padà lẹ̀ mọ́ lára. Hmm. bíbélì tẹ̀sán pé ó ní ìpínifẹ́ tó fọ́ léwọ̀n ìtulẹ̀ tó bójú ẹ̀yìn. Hmm. ṣẹ́rí ọlọ́run ọba láàánú kàn tọ́lọ́run bá máa ṣàánú ìdílé lọ́lọ́run àbí tètè bá ló ń gbà ní hmm. tètè tó yìí bọ̀ mo gba mo bẹ ọlọ́run ọba àgbàlá Gabriel ò ní jábọ́ kúrò ní ìṣẹ́ orúkọ Jésù God bless you bàbá Kẹ́hìndé mú kí n yó ẹkú ẹkú òye o thank o ọlọ́run ti yọ yín ọlọ́run ti yọ orúkọ burúkú kúrò ní orúkọ yín orúkọ yín ò dẹ̀ ní bàjẹ́ láíláí lórúkọ Jésù please write down my sister God bless you. amen God bless you too aláṣìírí tún fún ara ẹ̀ ló táṣìírí ara ẹ̀ ẹ̀ ló kọlà eyín tèmi ẹ̀lú ẹ̀ ti wọlé o. ẹ kalẹ́ ma. yes ma. àgbẹ̀kárọ̀ Saudi Arabia la ti ń pè. ẹ̀yin ará Saudi ẹ mọ̀ káàbọ̀. ìfà tẹ̀kú ètò ìyá mi ní abiyamọ ní. ẹ ṣé mà. ẹ ti fẹ́ wù yí ẹ̀ ní ṣìgbé lágbára ọlọ́run ẹ̀ ní tó ilẹ̀ mọ́lẹ̀ àtẹ̀yìn àti bọ̀dá Kọ́yìndé. in fact mo ti ń wá gbogbo ọ̀nà láti kọ́lẹ́ẹ̀tì mọ́ bọ̀ mo dúpẹ́ lálẹ́ pé yes orí yín pé ogún kankan ò já ìdí ni o mm. ogún nǹkan mi ni. nǹkan mi ni mm, ó yé mi mọ̀ èmi mo ní àrà tó bá wù mí ní fi àrà tó bá wù mí ní fi dá. Mm. because ìyá yẹn ò mọ̀ pé ìràpadà lè wá sáyé mú ìdí o. Ah, ó yà tún dá padà sí bondage ó ti ta ó ti ta fún gbogbo gbogbo àwọn ìmùlẹ̀ Hmm. tọ́ àmì yẹn mà. bẹ́ẹ̀ ogun kan mi ló jà mú ìdìbò ogun kan mi tó jẹ́ ń jà náà ló ń tẹ̀lé káàkiri yẹn kò ń hmm. ṣàtẹnujẹ ló ṣe yẹ o ọ̀nà tó fẹ́ tó máa tún fi gbà padà lọ́wọ́ ẹ̀ òun ló fi ń tẹ̀lé káàkiri hmm. òun ṣe pé nífẹ̀ẹ́ àdúrà tó gbà fún òtinú ẹ̀ wá mọ́mì ẹ̀kọ́ nǹkan tí mo sọ sílẹ̀ lálẹ́ yìí ogun ẹ̀jẹ̀ ogun nǹkan mi kò sẹ́ tó lè gbà lọ́wọ́ mi tẹ́lẹ̀ mm-hmm. mọ́ pógun nǹkan mi le. bẹ́ẹ̀ ni. òun ló ṣe ń tẹ̀lé káàkiri pé ó kó àfa àti wòlíì tó fi máa gbà padà lọ́wọ́ mi nísìnyí. Hmm. mo tún ń gbọ́rọ̀ ẹ pa nǹkan tẹ̀ ń pè nísàlẹ̀ yẹn. program náà ni mò ń wò mà. ẹ ẹ kẹ máa wò wá kẹ máa tún sọ̀rọ̀ ẹ máa kẹ tó máa bá wa sọrọ ẹ máa gbóhùn ara ẹ ìyá alájẹ kálẹ̀ ẹ máa kálẹ̀ ìyá wa ṣe wa? ọlọ́run. yes ma god bless you ma. mo ti sẹ́ẹ̀dì àwọn mẹ́sẹ̀gì kan sí orí whatsapp yín kejì yẹn. orí mi mo bú jábọ̀ sí. ó ti tó bí ọjọ́ mẹ́ta mo fi àwọn àdúrà kan síbẹ̀ ká lè jọ gbà fún àgbàlá Gabriel ọlọ́run á ràn yín lọ́wọ́ ohun tí mo fẹ́ sọ mi ò dẹ̀ bú Muyideen o hmm. mi ò bú Muyideen ṣe rí àwọn àáfàá yẹn hmm. àwọn gangan gangan lè ku ẹ̀dá hmm. tó fẹ́ ti Muyideen pa ṣé mo wí pé tí ọmọdé bá ń ṣe bí ọmọdé yẹ káwọn àgbà máa ṣe bí àgbà ní ìgbà tí Múyìdí bá ń ṣe nǹkan tó tó báyìí ẹ tún wo ọ̀rọ̀ bíi fọlọ́runṣà fáfọlọ́runṣà tó tún róòbù ọ̀rọ̀ lẹ́yìn ìgbà tó ti rí pé Múyìdí parọ́ tó ẹ wo bó ṣe róòbù ọ̀rọ̀ yẹn ẹ̀yin ẹ tún gbọ́ ṣé ṣé àlùkùránì tí wọ́n sọ fún ọ wípé kí ènìyàn máa parọ́ ni ẹ̀yin ẹ wò ó ẹ ti rí wípé alábòsí ni wọ́n àwọn gangan ló fẹ́ àwọn ló fàyè gba Múyìdí tó fi ń ṣe. alójẹ́mù tí ò tèmi táyọ̀ ó rẹ̀ pẹ́ nìyí tí ọ̀rẹ́ kan ti lọ sí tọ́jú ẹ o jẹ́ blọọkì ẹ ẹ máa sọ̀rọ̀ yín lọ rẹ o. ẹ tún wá wo ìyá Muyideen hmm. ìyá Muyideen ti Muyideen disgrace lọ́jọ́ kínní àná ní gbangba wálíà sí àwọn ìyá lélẹ̀ iṣá àwọn ìyá alátẹnijẹ hmm. àwọn ìyá bọ́ọ̀bìtà kí ló fẹ́ ṣe tó bá tiẹ̀ kó wo oore kan tí Àgbàlá Gabriel ṣe fún Muyideen kó mú Muyideen lọ sí ọ̀dọ̀ Àgbàlá Gabriel kò ṣe bẹ́ẹ̀ ó wá ń pọn ọmọ ẹ̀ lẹ́yìn lọ sí human rights ẹ wo mi sàkéde ẹ mọ tó wù mí ṣé ẹ rí mú ìdíyẹ tẹ ẹ bá fojú ẹ bá lé ẹjọ́ kò ní mọ tó wọn ní tí a bá ti mú ìpín lójú ẹ fi hàn ìpín kó mọ̀ pé òun ti ń ṣọ̀bù tó bá yẹ pé wọ́n fojú ẹ̀ bá lé ẹjọ́ àbí wọ́n tẹ̀ tí mọ́lé fún ọjọ́ kan gbogbo àgbáyé ti rí báyìí pé bẹ́ẹ̀ bá tì mọ́lé gbogbo àgbáyé ti rí pé ẹ̀ jẹ̀bi ẹ̀yin lẹ́ ń fàyè ìgbà tó fi ṣe rádaràdan tó gbé bàbá kọ́lá olóòtú òdìdí mọ́gàjí tó ń gbé lọ woman right. kò lọ ṣe rí woman right yẹn náà set up ni ẹ lọ gbọ́ ẹ lọ gbọ́ woman ẹ lọ gbọ́ show yẹn dáadáa ìgbà tí ẹni yẹn parí show tó dárúkọ ẹ orúkọ kankan ló dárúkọ muslim lè lórúkọ ẹlẹ́ẹ̀kejì mo lè fọwọ́ ẹ̀sọ̀ yà o kò lè sọ lórí afẹ́fẹ́ ni muslim ni ẹni yẹn kò lè sọ sọ́kọ́ lọ́kọ̀ sọ pé orúkọ comrade kiri kan ló fẹ́rẹ̀ kò ṣe sọ orúkọ ẹ̀ tán rí pé orúkọ muslim ni. a dá fún bàbá àfa kó máa dùn yẹn bàbá yà á jèrè lágbára ọlọ́run àmì òdodo tv ọ̀nà òdodo tv. ẹ rí bí bàbá kó máa gbìyànjú bó ṣe táàpù wọn ni ṣé àwọn èèyàn àwọn èèyàn ládà àwọn ló fààyè gba owó ìdílé. arìnjìn máa rà ìṣòro bá àmọ̀ ní àdá fún mi ọmọ lára kẹrin wọn ni kẹrin fẹ́ máa ò ṣe pọnrọ ìdí ìkó lọ kí ló dé tó nǹkan kó lọ kọ́ọ̀tù. Hmm, kò sí wàhálà ẹ ṣeun gbọmọ. ẹ tí mo bá tẹ̀ tí wo gbogbo ó ti kó mi ní ìríra ṣé ènìyàn làwọn eléyìí ṣá ẹ ìyá mi mo gbàdúrà fún yín lórúkọ Jésù Ọlọ́run adúró tí ọmọ yín o ojú òní tì yín lágbára lọ́rùn Mr Kẹ́hìndé ẹ ó fore sú yín ni ó fìdí sú ọ̀rọ̀ yín ọ̀rọ̀ yín ni ṣùgbọ́n Ọlọ́run máa san yín lẹ́sìn. àmì lẹ́sùn ẹ ṣe máa God bless you. àbá ti ṣerú ẹ̀ fún mi rí mo mọ hello yes ma god bless you ma ẹ jẹ́ ká máa ṣe pápápá god bless you ma. pápápá náà la máa ṣe ẹ káàbọ̀ sórí ètò. ètò ni mo máa ń gbádùn ìkan nínú àwọn followers mi tó wà ní ivory coast ní. mo láìkì mo tẹ láìkì bẹ ṣe páàkì irun yìí so nice. sherry àwọn gúngìn yẹn from the offset ni wọn ti support the system máa ràn wọn lọ́wọ́ hmm. kò jẹ́ pé bóyá inú yẹn ṣẹ̀ṣẹ̀ ń bí wọn inú yẹn ti ń bí wọn tipẹ́tipẹ́ ẹ bá dẹ̀ gbọ́ ìyàwó mú ìdí ó sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́jọ́ yẹn ó ní pé ojú àti àìnítẹ́lọ́rùn ló fẹ́ hmm. pa ọkọ so definitely ó mọ̀ pé wọ́n ṣe àwọn plans kan ní abẹ́lẹ̀ tó jẹ́ pé àpò wọn sí àgbàlá Gabriel and concerning the man of God kò sẹ́ni tó lè mú èèyàn ọlọ́run wá sílẹ̀ wọ́n kàn lè máa ṣèwé wọ́n kàn lè máa gbógun ní bọ̀tò lè mú wọn wá sílẹ̀ tẹ bá dẹ̀ rántí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí wọ́n ti plan ẹ̀ tipẹ́tipẹ́ òun ló fi jẹ́ pé nígbà tí Eh, alájì tẹ̀lé Muyideen wá sí ọ́fíìsì àgbàlá lọ́jọ́ yẹn mm. ìwà tí wọ́n wá wọn ò wá níwà ẹni tó fẹ́ wá parí ìjà pé mm. ìwà ìṣó sí bẹ̀ mm-hmm. ká lọ fojú sùnmù ní ìṣó sí bẹ̀ ká lọ gbàwé ilẹ̀ fún ẹ. ká lọ gbàwé tó gbogbo gbogbo tájẹ̀tì wọn tẹ bá lè tẹ bá lè tọ́jú wọn dáa gbogbo tájẹ̀tì wọn báyìí àtàrà àti fọlọ́run ṣọ́ọ̀ àtàrin gèrègèrè wọnú gbó ni wípé wọ́n ṣe máa gba ilé yẹn tó máa tà á tó máa kówó yẹn fún un gbogbo nǹkan tó wà á fà ní ṣé gbogbo ariwo tẹrí tó ń fà yìí. ẹ ṣe gọmà. ilé yìí ilé àti ṣọ́ọ̀bù yẹn ló wà lójú wọn òun ni mo sọ wípé tó bá fẹ́ ṣe dáadáa èyí tẹ súnmọ́ foundation yìí ilé yẹn ìṣúlẹ̀ ẹ̀kọ́ fún arúgbó fún wọn kó máa di. ẹ mọ nǹkan tó ti ẹ̀ṣẹ̀ lè ní dé dúró yìí Muyideen gan ti jáde pé àtilé àti gbogbo àti ṣọ́ọ̀bù ó lòun ń dà ìyá aládé iṣẹ́ mọ̀ pé nígbà tí wúdi ìdè kò sọ pé òun fẹ́ ilé wa kò dẹ̀ sọ pé òun fẹ́ ṣọ́ọ̀bù ó ní ká fún òun ní one hundred and fifty thousand ká sì tó máa lọ ká fún ní one fifty ẹ̀ kó máa lọ. èmi ká fún. ó ṣàṣọ pé òun fẹ́ ní kó máa lọ. ebi màá fún gan one fifty kó máa lọ one fifty tó béèrè fún lọ́jọ́ kìíní àná. tó dé ẹ jẹ́ ká fún kó máa lọ. kò sí wàhálà iṣẹ́ gọ̀mà. ẹ jẹ́ ká fún. God bless you ma. ṣe ayé lórí ọ̀rọ̀ ilé yẹn tí wọ́n kọ́ yẹn àwọn mùsùlùmí gbogbo àwọn àwáyé ọ̀dọ̀ ẹ ti wọlé àwọn tó ń kó wá kúrú tí wọ́n ń ga yìí ṣé ẹ ti gbàgbé pé Àgbàlá Gabriel ló fún nílẹ̀ ni pé kí owó tó dá fún yẹn kó lè tó káwọn lè mánéjẹ kó lè tó kọ́ ilé yẹn so ìgbà tí a bá ṣe fìrì kankan fìrì kankan fìrì kankan sìn kò sígbà tẹ́lẹ̀ lọ gbé ilé mú ìdí kúrò lórí ilé wa o tó bá wọn kan sọ pé tó yẹ iṣẹ́ mi tó yẹ kó kọ́ ilé yẹn sí nìyẹn ẹ̀ẹ́n mistake tó ṣe kò yẹ kó kọ́ ilé yẹn sí inú ọgbà yẹn wọ́n fún ẹ̀dá kòtò ṣé bẹ́ẹ̀ dà máa ní choice ni wọ́n fún ẹ ní kinní kan olóòtú wá kinní ó ń wá run ẹ jẹ́ bá mi sọ̀rọ̀ sókè ìyá wa hallelujah o. ayọ̀ ni màá ẹ kalẹ̀ mọ́. ayọ̀ rẹpẹ ayọ̀ ní tèmi rẹpẹtẹ god bless you you're welcome ma. congratulations once again ma. ẹ ṣé ma. ẹ fara lé lóbẹ̀ lágbára ọlọ́run gbogbo ohun tí ẹ kó wọbẹ̀ òsínbọ̀ tó bá tò dín bẹ́ẹ̀ ẹ lè kú nítorí àti ọ̀bàtà wá fíra mo kí bọ̀dà kẹ́hìndé náà wọ́n fi iṣẹ́ takuntakun ọlọ́run á kún wọn lọ́wọ́ ṣiṣẹ́ o náà ní ṣoore ṣe àlàáfíà ọlọ́run bàbá ìdílé wọn gbé iṣẹ́ wọn máa tẹ̀síwájú jésù ló àwa nọ́mbà wà nǹkan tí mo fẹ́ pààyàn ni pé ṣe ti rí ọ̀rọ̀ yìí bá ṣe wò ó ṣe ṣóye yín hmm. èèyàn kan ìyà láti ìpìlẹ̀ ọ̀rọ̀ yẹn hmm. tó ń taná ọ̀rọ̀ yẹn lọ síwájú lọ síwájú hmm bẹ́ẹ̀ ni láti ìpìlẹ̀ bí ọ̀rọ̀ ń ṣe bẹ̀rẹ̀ nípe mm. wà mm. èèyàn yẹn wà ní ìgbé ọ̀rọ̀ yẹn tó ń tan náà ó ń mm. tan náà sí ọ̀gbìn ẹ̀gbọ́. ìròmí tó ń jòyè onílù ẹ wà lábẹ́ omi. bẹ́ẹ̀ ni màá mi hmm. wọ́n fojú pamọ́ mi wọ́n fojú pamọ́ wọ́n wá ń tọ́ka ìpè bí ìwọ̀n yà síbí ìwọ ni o lè ìwọ ni o yà síbí ìyẹn nọ́mbà wà nọ́mbà tù tù pé ìyá tiẹ̀ gangan ogun ayé ètò ni ó jẹ́ nọ́mbà tù wọ́n ti lógun èmi ni mo ní èmi mo ní nǹkan mi àrà tó bá wù mí fi bẹ́ẹ̀ ni màá ló dájú hmm. ogun lẹ̀ ó dá ojú tí ẹ pé ọlọ́run nìkan ló lẹ́yìn ìtàkùn ṣùgbọ́n mo tẹ̀mí ma ẹgbẹ́ ìpèkékè màá mú wa ní pé tó yín kó má bàa di ogun ẹ̀hún ẹlẹ́sìn mẹ̀sìn ẹlẹ́yàmẹ̀yà kó má bàa di ológun ẹ̀sìn hmm. tó yín torí tó bá pẹ̀lú ajá pẹ̀lú ìkòkò tó kí ọ̀rọ̀ ẹ̀kọ́ máa lọ́ǹgì kọjá nǹkan tí à ń rò hmm. ọ̀nà tàn so it's better tó ẹ jẹ́ ká fi ọgbọ́n òtòlòtò ọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹ̀rọ ká tó fẹ́ gbọ́ tòlótó ẹ̀dá á ti gbàgbé nípa ọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo ní analyse lónìí fídíò tí mo bẹ̀rẹ̀ june ten láti ṣe o june kí lónìí onílòṣù parí twenty days ago àwọn mùsùlùmí gangangangan àwọn àfa alábòsí gangangan wọn ni ò fi wá lọ́rùn lẹ́ o. bẹ́ẹ̀ ni màmí nǹkan tó fẹ́ ẹ̀jẹ̀ jẹ́ ẹni tó bẹ̀rẹ̀ yìí ọ̀rọ̀ yìí gangan òun ló ń tanná sínú ọ̀rọ̀. Mm, ó ti yé mi. ṣòye yìí sọ̀rọ̀ mm. ẹ jẹ́ káàfin sùúrù káàfin yanjú ẹ̀. ó dá mà ẹ ṣe mà. ṣòye yìí. yes ma. ọlọ́run àgbàdúrà wa. àmín. ẹ máa bẹ́tò lọ́mà. ọlọ́run bá ti gbàdúrà mi bùkátà mi á fúyẹ́ ṣé ẹ rí ọ̀rọ̀ àwọn tó ń da gbogbo tó wà lẹ́ẹ̀rú tẹ́ bá ti mú ajígini tẹ́ bá ti mú ajígini arìngini àti ṣèyí kìfọ́ náà ṣọ́ àwọn gangan alábòsí nọ́mbà wọn àwọn gangan ló dá gbogbo wàhálà ẹ̀ hello. Ah, hello ìyálájẹ. god bless you yàwá o. ẹ yes my shima. Ah, wow first time caller god bless you mami you beautiful. ẹ yes ah, ma. lórí ọ̀pọ̀ ìdí mm. agbóhùn àwọn èèyàn ti ń wo aspect but aspect àwa tá a contribute òun mm-hmm. ni mo fẹ́ ka òkè. because charity la contribute fún tí cost nǹkan tá a bá lè contribute tó bá ti change a máa gbowó wa padà tó bá ti ta lónìí. Ah, because cost ta àwọn àwọn àfáà àwọn àfáà yẹn wá lọ́wọ́ good lawyer o wá wá lọ́ọ̀yà dáadáa kó gbogbo alámìrì ti sì lọ́wọ́ tó kọ́ lọ rò dáadáa owó owó baba ńlá baba Muyideen Ìfọ̀ ló kọ́lé hmm. àwa ta contribute lélẹ̀ cost ládẹ̀ fi contribute ẹ̀ pé ókè o àwọn ti nílẹ̀ o ẹ̀jọ̀ ẹ̀ kọ́lé náà tó bá wá láwọn fẹ́ ta lé àwa wá kówó fún Muyideen kó lọ fi ṣe god knows who èèyàn lè máa fàṣẹ mẹ́rin márùn-ún lamẹ́ríkà kó wá kówó fẹ́ tó máa lọ fi ta bàbá àjẹ̀kú ní o. iye tiẹ̀ wá dùn yìí kí ni ìdíje pé wọ́n ní kó o máa fọ tọ́lẹ́ẹ̀tì ẹ dákun ilé tó kọ́ yẹn ṣé kì í ṣòwò ògbẹ́ náà fi kọ́ ni. gbogbo àwọn ọ̀yà àwọn àwọn tá à ń gbé yà àwọn tó ń ṣiṣẹ́ lamẹ́ríkà ní London wọ́n ń gbé iṣẹ́ gbéyàgbéyà oh. tó ń de pampers wọ́n tún pampers ìgbẹ́ kọ́nọ́fọ̀ ní di kọ́nọ́fọ̀ ní wọ́n fa ń lọ sọ́ọ́bà tí wọ́n mọ kọ́gbẹ́ wọ́n mọ yọ mí inú di èèyàn orí ọmọ yẹ kí n sọ̀rọ̀ òdì ah, ìyá tá à ń jẹ ká tó rí owó ẹnìkan wà ló ń fọ tọ́lẹ́ẹ̀tì òun wá sí amẹ́ríkà òun àti biden làwọn jọ máa jókòó. ẹ òun àti biden náà jọ jókòó. ọ̀ọ́ káwọn lọ́yìn káwọn àfáà tó ń gbé dé jìbìtì fọ́ọ̀mọ̀ yìí pé gbogbo èèyàn ló contribute sówó yẹn and the law of charity say tí kóòtù yẹn bá ti kéyìn then ẹni tó contribute ní right láti gbowó ẹ̀. so a ní láti láti gbowó wa padà. wọ́n bá ti talé yẹn wọ́n máa ma ṣe refund ni mo ní rìsíìtì mi lọ́wọ́ o wọ́n bá ti talé wọ́n máa lọ kóòtù ó máa fún wọn. Ah! ẹ̀sẹ̀ tó wà ní òfin ni wípé a lè gbowó wa padà. bẹ́ẹ̀ ni nǹkan ló ń wo òfin nàìjíríà lórí kọ́ọ̀sì tó bá fún charity it's not individual it's a foundation that we yeah. give the money. yes. tẹ̀mí kọ́ bá wa wo into that kọ́ bá wa wo aspect yẹn ẹ jọ. ẹ̀wọ̀n kàwé. aspect yẹn dáadáa. àfa àjíǹde ni ọkàwé a lọ ṣe research. wọ́n fún wọ́n fún ọ̀tínẹ́tọ̀ eh, ń kóta lé ìtú wẹ̀ bíi pé owó fádà ẹ̀. wọ́n máa ẹ má jẹ̀dá wọn máa wọn ẹ fi wọ́n lẹ̀ jàre wọ́n kàn pata wọ́n pa lálẹ́nu ni pé kí wọ́n fún ta ló ń pàṣẹ fún ta ló ń ṣe gbogbo ẹ̀ tí wọ́n yẹ. wọ́n fẹ́ gba iye bọ̀bọ̀ yẹn wọ́n fẹ́ gba iye. tí wọn ti bàjẹ́ báyìí ó ṣe padà bọ̀ wá bẹ̀bẹ̀ lórí ìkànnì táwa kì í ṣe èdì kì í ṣe pé kí lẹ sọ yìí. Wọ́n ti ẹ̀ wọ̀ ní sùúrù wọn ọ̀gbìn ìjókòó kọ́ gbogbo. Ọ̀rẹ́ ṣe máa padà wọ ọlọ́run àgbà ṣe o ẹ máa bẹ́tò lọ ẹ ṣeun. ẹ ṣeun jàre ṣe ní gbogbo àṣẹ làwọn àáfàá alábòsí náà lára àwọn àáfàá tó dáa tó sọ tòótọ́. bẹ́ẹ̀ni àwọn àáfàá kan dáa. ọ̀nà ọ̀nà òdodo tv bàbá yẹn ṣe dáadáa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. yàyà kàbàrí gan gbìyànjú gbogbo ẹ̀ láàrin. òótọ́ ni òun náà gbìyànjú òun náà ṣe. alájà tó gbàgbọ́dọ̀ àwọn náà kúkú jáde wọ́n sọ tiwọn yes ẹ wo christian lèmi aláàjì àtẹwùgbò àtúgò mi lè ṣe kí n má lè sùn sí wàásù yẹn but christian yìí ní supporter great supporter mo ti support wọn sí òtún lé lọ́dún márùn but christian yìí tó gbogbo nonsense àwọn ajínigbé arìnrìn tó ń sọ kiri yẹn nonsense gbogbo wa ìlànà lè kéwú ẹ̀jẹ̀ ni mo gbé mo lọ sílé kéwú náà bá ńlá nonsense náà ń sọ kiri okori wọn lọ pé okori wọn pé dáadáa ẹ ṣe gan ni god bless you love you ma ó dàbọ̀ bàbá yes ma bye ah ah kí lè bá wa sọ yìí. Yàyà Gàbàrí gan pẹ̀lú ọjọ́ orí ẹ̀ ó sọ tòótọ́. ẹ jọ̀ọ́ ẹ bá ti ń pè mí ẹ máa gbé kúrò ní ibi tẹ́ ti ń gbọ́ mi kí n má já yín kúrò. hello. ẹ kalẹ́ sir god bless you sir you're welcome to Yalaje Culture Show. Yes, ma. You know, first time caller. You know. Wow, first time caller. You're welcome. Ẹ ṣé, ẹ káàbọ̀ yes ma mo ní kí n dá sí mi. ẹ bá wa dá sí. Eh, yes ma bébí náà ìfẹ́ sọ náà the last caller before so mind èmi náà ni. Mm-hmm. because um, uh, foundation and um, it's unfortunate and still fortunate èèyàn máa man, pè money, ni ẹjọ́ ọ̀rọ̀ yìí is better bí pastor ṣe dákẹ́ sí ah God will need to bless him. amen. that uh, from him that's the best side answer to people like this ó yẹ kí pásítọ̀ ní àwọn lawyers silently ṣe ní pariwo ó ń sọ níbí ó ń sọ níbẹ̀ yẹn láìláàmú ṣe tó bá ti fojú ẹ̀ bá court lásán gbogbo ilé ìta fèsì níbí ẹ̀ oníkálukú tó ẹ̀ gbogbo wa pala gbogbo wa lára sábà wá sáwọlé òun hmm. tó bá ń lọ sí court fúnra ẹ̀ lájẹ́wọ́ owó foundation ni ìwọ kò lò lówó how dare you now insult bó tiẹ̀ níwà then ìwà tó náà ń kọ yẹn wọ́n kọ́ o mọ́mì kò sí tó máa kọ́ akálọ̀ jalè àgbàlagbà ni wá wọ́n ní kí tọ́ ọmọ náà ṣe é tọwọ́ bò ó ní tọ́ ọmọ náà ó wà lójú ẹ̀ ló ṣe ń ṣe hmm. ó wà lójú ẹ̀ ṣe báyìí fún ẹ olórí ẹ ó wà lójú ẹ̀ ni tọ́mọ ní kò jalè tọ́mọ ṣé máa lọ jalè ni wọ́n lọ jalè ń sì máa ẹjọ́ olè báwo I will stay off it but torí pé òun kọ́ fẹ́ jẹ torí pé mo fẹ́ jalè tẹ́lẹ̀ tí bá wà ní lẹ́ni ràn mí lọ́wọ́ màá wá jalè so ó rẹ́ ìrànlọ́wọ́ ni ó wà nínú ẹ̀ ní inú ẹ̀ ó ṣe kì í ṣe is unfortunate kì í ṣe ẹni tọ́tọ́ kò rà ánú gbà i'm sorry àánú lórí gbà kálọ́rà ánú gbà ni kò ní wú kò ní ṣìwà wù. ogun ni wọn lóògùn èmi mo ní ló ń dà láàmú. Hmm, kò sí kò sí tó ń dà láàmú kò sí we are the architects of our failure anybody tó ń tó

ó wà nínú ẹ̀ ó wà nínú ẹ̀jẹ̀ ẹ̀ wọ́n nígbà kan wò yìí fíìmù lásán ni òun gangan is the architect of everything so èmi dẹ̀ fẹ́ kẹjọ orange lawyer I want to bring eh, ẹ̀ ẹ̀ bá mọ case man is the pastor náà pa Apostle Johnson sulaiman sulaiman táwọn obìnrin àwọn aṣẹ́wó obìnrin yẹn sọ pé ah, ó bá wọn sùn ní ṣẹ́yìn pàtó àgbọ̀rọ̀ ẹ̀ ló sí àmì àmọ́ ó kàn ràn lọ́ọ̀yà sí wọn ni wọ́n kàn kọ́ lẹ́tà sáwọn girls yẹn ni lọ́ọ̀kì lẹ́tà lásán ni máa bọ̀ ń court kò ní ìdí kò ní dáhùn lónìí social media ẹ máa bọ̀ ń court the end yẹn kóòtù ló máa fòfin sí pé tó bá tó bá láìkí ara ẹ̀ tá a bá tó rí ẹni tì lórí social media wá sọ̀rọ̀ ẹni court ibi tó fi tó tó tó mọ̀ nìyẹn tó bàbá bàbá pásítọ̀ ọlọ́run kọ́ jẹ́ ká jọ àwọn ọ̀sẹ̀ around ni àwọn lọ́ọ̀yà tó yẹ pé iṣẹ́ ilé fún lọ́ọ̀yà simple tó. iṣẹ́ yìí ọmọ aláṣẹ ṣe òwúrí ọmọ aláṣẹ là. bẹ́ẹ̀ni ah, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ma kọ́kọ́ káwọn lọ́ọ̀yà tó young lawyer simple case kò tiẹ̀ fi case orílẹ̀ simple àwọn young lawyer iṣẹ́ kíkẹ́ ní sáǹdì sáǹdì kí àwọn àwọn ṣe graduate law school wọn kàn kọ petition lásán ni petition àkọ́kọ́ wà sáà wọ́n sáà bọ̀ ẹ̀ lásán gbogbo àwọn lọ́yà gbogbo àwọn afáà yẹn gbogbo ló máa padà sẹ́yìn mà gbogbo ló máa padà sẹ́yìn àtàwọn petition. Hmm. ẹ ṣe gbọ́n fún mi. Ah, ah, àwọn náà máa gbowó wọn kí wọ́n máa gbowó padà bí wọ́n bu mú ìdí padà tó bá tí o bá kọ́ fún ṣe nǹkan tó yẹ kọ́ ṣe ohun kọ́ ló nìkan ló lówó a foundation ló lówó foundation ló dúró ló dówó fún. ṣé ẹni tó dáwọ́ àṣẹ bẹ́ẹ̀ ni pé ní ìsìnbà tí pẹ̀lú àwọn àáfà tó ń kúrú tó ń ga yẹn sìn àwọn tá a sọ yìí owó wọn ò sí bẹ́ẹ̀ èlé ló fẹ́ ṣẹ́kù sọ́wọ́ mú ìdí tí gbogbo yẹn bá wá to go back kó lọ foundation ìwọ ló sún ẹ kó o god bless you ẹ ṣé ọpọlọ yóò ní dàrú ẹ jẹ́ ká tún gbọ́ ẹlòmíì kan máa sọ hello hello ṣé mr sunday call hello. hello ẹ ti wọlé o. àwọn kọ́ọ̀tù yẹn ń wọnú ara wọn ni o ẹ wá ẹ tún wá pè padà àgbà ah, tó tiẹ̀ ti di hello. àgbọ̀ o ẹgbóhùn sókè ó ring out now lẹ́yìn bá ń sọ̀rọ̀ làgbọ́ o ọ̀dọ̀ yín ló ti wá nọ́mbà tí ma máa pè zero eight zero five two four two four five one zero zero eight zero fifty two forty two forty five ten engineer Balogun God bless you Àjọkẹ́ Olúwafẹ́mi God bless you ẹ jẹ́ kí n bọ́ sórí YouTube ká dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa sí tọ́jú God bless you. Eh, kí lorúkọ ẹnì kẹ́hìndé ṣé ẹ pé mi ò mọ orúkọ yìí pronounce o adérẹ̀mí ajayi francis yami Hollard peters ọmọrìnsọlá ọlámúyíwá god bless you dorcas ọláwọyé dàpọ̀ rẹ̀ mi sending love thank you so much nọ́mbà tẹ lè pè sí nìyẹn ẹ jọ kí ló ṣẹlẹ̀ tá a gbọ́ yín hello kò dẹ̀ jẹ́ ń gbé sí bí ọmọ wọn hello. hello ma ẹ kalẹ́ ma. hello ẹ kí ló ti wà gbọ́ yín lórí youtube ṣé ẹ gbọ́ mi báyìí. ń gbọ́ yín èmi ń gbọ́ yín. ó yá ẹ bá wa sọ̀rọ̀ àṣẹ̀ṣẹ̀ ń gbọ́ yín ní àgbọ́ yín látàárọ̀ kí ló dé. màmá ẹ má bínú ẹ kú ètò Mr Taiwo ló ń sọ̀rọ̀. Mr Taiwo ah God bless you. yes ma yes ma kẹ́rí èmi máa ń sọ nǹkan kan mo ní ọ̀tọ̀ ní ẹ̀bùn ọ̀tọ̀ ní ìpè hmm. ẹni tí ọlọ́run bá wá kún ní méjèèjì papọ̀ kò yẹ ká máa bínú ẹ̀ kò yẹ ká máa bínú ẹ̀ rárárárá hmm. Àgbàlá Gabriel ti lọ mọ́ wọn lára ọ̀ ká má fojú wò báwọn lè fà wálẹ̀ ẹ̀ tọ́lọ́ bá gbéga ó kọjá ẹni tí èèyàn lóun gbéga o ìyẹn ọ̀kan ǹjẹ́ ẹ̀yin ò nọ́tìsì pé Muyideen ló ń ronú fáwọn àfáà yẹn gbogbo táwọn àfáà ń sọ. Ah, owó ìdí ìsapò owó tayò owó gbowó òun náà ni wọn ẹni bó sì ṣe bá wọn sọ̀rọ̀ báwọn gbé jẹbẹtẹ lé wọn lọ́wọ́ wọn dẹ̀ ń gbà á àwọn àwọn àfa àwọn tó pè láàfa nìyẹn ṣé kò yẹ káàfa ní mọ́nì wọn lóye. yes ó ronú fún wọn wọn dẹ̀ ń gbà bó ṣe ń ronú fún wọn làwọn náà ń gbà wọn wà ní wọn tiẹ̀ ní mọ́nì ni wọ́n wọ́n ní ara ni àwọn sọ èmi wọn bẹ́ẹ̀ ṣe máa ronú tẹ máa ní kán lọ ta ilé yẹn báwo náà ṣe fẹ́ tà ẹ èmi tiẹ̀ wá sùn jẹ́sì pé ẹ jẹ́ kó táwọn bá rí báyà kan mú lọ Àgbàlá Gabriel ò ní kọ́lé tó kó tó fọwọ́ ara ẹ̀ wò hmm. àwọn nìkan mú báyà lọ. àti pé ẹbí náà kí ló ti ẹ̀ka Àgbàlá Gabriel bí dò ní wọ́n ti wá àwọn sọ́jà ti wá gbàbí ṣe é ṣe sọ́jà táwọn wá tó wá gbàwé ilẹ̀ fún Muyideen ìwé ilẹ̀ ti wà lọ́wọ́ wọn kí ló wá tó kàn wá pẹ̀lú wọn fẹ́ talẹ̀ wọ́n fún wa two two two weeks. ẹ kàn lọ tà á fẹ́ tà àgbàgbélá débẹ̀lì kan ló máa bá wọn tà. isaac ojo akéwìsè àtúwálé olúwàfẹ́mi. onídìí kan rán wọn létí ẹjẹ́ kan ṣe tó wá fẹ́ ṣe kò sí wàhálà a ní láti rán wọn létí tó bá dẹ̀ yà ńkọ́ tó bí a ní láti rán wọn létí Mr Taiwo ẹ ti náìsì jù ká tó rán wọn létí no ẹjẹ́ kan tà mọ́yàwó lórí. bọ́ tí ó ní òun fẹ́ bá wọn òun ni pásítọ̀ wọn tẹ́lẹ̀ olówó bá gbowó lé tó ní òun ni pásítọ̀ tí pásítọ̀ Àgbàlá Gabriel ń béèrè pé ta ló fi ẹ́ jẹ pásítọ̀. ẹ ẹ mo mọ. pé ń gbọ́ àhẹ jẹ́ rántí pé ọ̀gbẹ́ni yẹn ó fẹ́ ó ó ó ó ó wọ́n láti rí Àgbàlá Gabriel. ẹ ó fẹ́ tọrọ owó ẹ kọ́ gbé òun síta. tó bá ti wá lọ tó bá ti fẹ́ tó bá ti wá lọ ó the first video tó kọ́ máa ṣe ó dẹ̀ support Àgbàlá Gabriel o àfi bíríbírí bíríbírí bírí bó ṣe tún yí padà nìyẹn lálùkọ́ náà ó ti wá dé pé wọ́n lọ òun lọ́rọ̀ ló wá sí platform pé kán lọ kán máa dáwó fún bọ̀bọ̀ yẹn ẹni tọ́nà ọ̀ràn ó yàtọ̀ o. ẹ ṣe bọ̀sán wọ́n máa wà ókè. ẹni tọ́nà fi ṣe mo fẹ́ sọ kankan fún yín ọlọ́run ní járe rẹ̀ o tí Àgbàlá Gabriel bá jáde lọ́la pé ilé yìí o ẹ̀yin èèyàn wa ṣé kàtà táwọn followers ẹ̀ bá ní kò lè ilé yẹn ò lè lo four hours kátórí ẹni tó máa lóhùn àkówó yẹn lẹ̀ gbàgbàlá Gabriel ò ní fọwọ́ ẹ̀ kọ́lé kó tún fọwọ́ ẹ̀ wò so ẹni tó lọ rán ó yàtọ̀ ó yàtọ̀ sí gbogbo ìtawà fáà ń ṣe yẹn àwọn náà fẹ́ rípò Muyideen ni ẹ̀rí wọn wọn fẹ́ rípò ẹni wọn lọ bèè lọ́wọ́ ìyá ìyá Ọ̀ṣun Kúránì yóò padà wọ one choice one chance kẹ́yìn náà ni yóò padà yóò padà wọ́n wọ́n jà orí ìkànnì làwọn àwọn òkúkú rèdì kankan èmi sọ pé lọ́jọ́ àná ibi tọ́rọ̀ ti wọ́ wá nígbà tí wọ́n sọ wípé wọ́n lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel tó mú ìdí lọ́bẹ̀ wọn ò lọ nílọ wípé ẹ ká lọ parí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ kí ló wà láàrin ọmọ ìyá méjì wọ́n ti lọ nílọ pé nìṣó bẹ̀ jẹ́ ká lọ gbẹ̀tẹ̀ tó wà lọ́wọ́ kí gbà fún ẹ kò dẹ̀ kúrò ńbẹ̀ gbogbo ẹ̀ náà ló yé wa bí abára wa dé lónìí nìyẹn so definitely ìgbà tí Muyideen lọ sọ́dọ̀ Oríyọmí Hamzat ó parọ́ ó parọ́ ó gbérọ́ gbogbo ó pérọ́ lé lọ́wọ́ ìyẹn náà gàn ń tẹ̀lé níṣó lọ bẹ̀já lọ gbá hello. hello. hello ìyálàjẹ ẹkúnjọ mẹ́ta o. ọjọ́ kan pẹ̀lú sá ẹ káàbọ̀ sá. ẹ o. yes sir. ẹ rántí mi mọ́ because mi ò pè so much mo kàn máa ń lé sí i. èèyà. mr ogunjọ bí for Mr. Ogunjobi Ogunjobi nígbà tá a sọ̀rọ̀ kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ ṣe ni pé mo try ṣe ni mo try. ṣe rí some of us are not looking at it in a legal way. Jerry hmm. man tó before the last caller hmm. There are some things we are not we are not taking the way we should take it. We're taking some things for granted. Truly, the Bible has made us to understand one thing. Touch thou my anointed. sir. What we did àwọn ènìyàn mi shift for me. tẹ́lẹ̀ mo tẹ̀ wá gbà báyìí. àwọn yorùbá ṣe kí ni. àbúrú jù. Hmm. don't be surprised are you getting. bẹ́ẹ̀ ni sàn. ní ẹ bá wa láńdọ. bẹ́ẹ̀ni. ẹ bá wa round up àwọn ń pè wọlé ẹ ti lọ ṣẹ́jú kan là fáwọn ti lọ six minutes o. ẹ ṣe gan sà ẹ jẹ́ ká gbẹlú mi láyè. amen. hello. hello. hello ma. ẹ ká ma ẹ kú ètò. yes ma god bless you ma. yeah um, nǹkan méjì ni mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí. ó dà ń gbọ́ yín. ọlọ́wọ́ mo kọ́kọ́ bá kí ni ìdí ọpẹ́ yín mo ní kí nìdí ọpẹ́ yín tẹ́ fi bá wọn dúpẹ́. jẹ́rù Muyideen yẹn lèèyàn máa mú wá sí ìlú yìí àbí ìlú ìtawà yìí làwọn ọkọ ò sọ̀rọ̀ fún tó máa kó bẹ́yàn tó máa sọ nǹkan téèyàn ò ṣe tó máa ró òpè ìròyìn lèèyàn ah. òun mo ṣe bá wọn dúpẹ́ ìyẹn jẹ́ ní hmm. ìkejì mo tún bá Àgbàlá Gabriel dúpẹ́ God is already fighting his battle. Hmm and I thank God that he is a good example téèyàn lè fi yọgàn ní pé those are my leaders in in in, in my religion those are my um, religious leaders. Eh, lọ́jọ́ kìíní àná mi ìfẹ́ dárúkọ ẹni tí mo lè fẹ́ sọ̀rọ̀ yóò máa mọ̀ pé torí báwùrọ̀ bá jẹ́ téèyàn èèyàn máa mọ̀ wọ́n á mọ̀ fáwọn ni mò ń sọ ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí fi kú wọn o mo mọ̀ pé nǹkan táwọn náà gbọ́ ni wọ́n fi ṣe báyìí lọ́jọ́ kìíní àná wọ́n sọ̀rọ̀ kan wọ́n ní gbogbo aláàfáìdà àgbàlá Gabriel ká máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ hmm. nítorí pé ta bá gbọ́ nǹkan tí bọ̀bọ̀ yìí tó sọ bọ́ ẹ̀ ti gbérọ́ ní gbogbo wọn lọ́wọ́. and I was weeping for this guy that man said so he said he said a lot of things and I was before yìí mm. tí bọ̀bọ̀ ìbá sọ nǹkan tó sọ fún mi àánú ẹ̀ máa ṣe yín mm. gbogbo yín ẹ̀ ní máa sọ̀rọ̀ tẹ́ ẹ̀ sáìdì àgbàlá mm. tẹ́ ẹ̀ ní máa sọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yìí bọ̀ láàrin èmi àti yín àtẹ̀yìn tẹ́ ẹ̀ gbọ́ mi ẹ jọ ṣó pọ́sibù kí bọ̀bọ̀ yẹn kó sọ nǹkan fún ẹni tá à ń sọ yìí kí ó má kí bọ̀bọ̀ yẹn má ti sọ síta sí àti pé gbogbo ọ̀rọ̀ tó bá tiẹ̀ sọ fún àwọn náà àjókòó kan rò wípé definitely irọ́ ló pa fún gbogbo ẹni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí Mm-hmm. Mm-hmm. tí ò yí padà. ṣùgbọ́n mo sáré o ẹ̀yin tẹ́ ẹ lò tí mò ń bá yí tẹ́ ẹ sọ̀rọ̀ yìí o mo mọ̀ pé ìnáà ti máa kọ́gbọ́n pé ẹni tọ́lọ̀ ò bá gbé ṣubú kò sí àṣẹ. bẹ́ẹ̀ni. because ìgbà yẹn tá a bá fi ọ̀rọ̀ yẹn ní pé this person is a respected person ó ní nǹkan tó pọ̀ statement yẹn làwọn kan fi wèé jẹ́ sí àgbàlá o. bẹ́ẹ̀ni. ní pé báyìí yóò kọ̀ fẹ́ sọ̀rọ̀ tó kò fẹ́ balẹ̀ jẹ́ eh. kó tó dá ó dáná yá ni. ẹ wo ìgbà ìwé tí mo máa sọ ìdánlápọ̀ eh. tí mo fẹ́ kọ́ contribute lórí ètò yìí wípé ẹ wọ ẹ̀yin àpàtẹ wà nídìí ọ̀rọ̀ yìí eh. I am sorry you are not protecting your your religion o ẹ̀ ń ẹ̀ ń bàjẹ́ sí ni hmm. ẹ̀ ń jẹ́ káwọn èèyàn mọ̀ pálákó sí ni ìbò mo dúpẹ́ lọ́wọ́ náà fún àwọn àfà kọ̀ọ̀kan. àwọn àfà gidi tá a tún rí lọ́sọ̀ tọ́. ìpínlẹ̀ àmín. it will never happen. àmín. tó bá yín ẹ máa kẹ́rù yín ẹ máa kó lọ north ẹ máa lọ jọ ìwọ àbíyá wọn kà wá àpè bá ti fi pé àwa yorùbá alábòsí wa kó àǹtí ló tó yẹ pé. ẹ ṣe gọmà wọn a máa pààyàn. God bless you. I love your analysis. God bless you. Ẹ ṣé gan. Wọ́n sọ wọ́n analyze it dáadáa. Hello caller. Hello. Hello sir. God bless you sir mo ń gbọ́ mo ń gbọ́ nǹkan kan lábẹ́ mi ìfẹ́ gbọ́ background noise sà ẹ wa ẹ ṣe sà ẹ kalẹ́ sà. ẹ kú ètò. God bless you sà. ọlọ́run á máa fún yín ṣe o. aláwọ̀ àmín. ọlọ́run á dẹ̀ máa ràn yín lọ́wọ́. àmín. mo mo kí Mr. Kẹ́hìndé ń bẹ̀rẹ̀. Mr. Kẹ́hìndé náà kì í aka dìlà kẹ́hìndé mo ti sọ ẹ̀wọ̀n ọ̀nkú mo ti sọ wọ́n ní Kẹ́hìndé Àgbàlá Gabriel. Muyideen ti wá padà sí kẹ́ ẹ Muyideen alábàárù. Muyideen Bódìjà mm. mo kí wọn bá kú oríire mm. tó tó wọn Muyideen wá síbí gbogbo rẹ́kọ̀dù tó ti ń bí baby for the past fifteen twenty thirty years ah. ọmọ yẹn ni bàbá ṣáka everything because àkúrò ọmọ ni tako ni ọmọ yẹn. Mm-hmm. bọ̀ nígbà tí mo kàn fẹ́ sọ ni pé olúwa ṣe wípé ó tú àṣírí ọmọ yẹn nítorí ogun ogun kọ́ ni bá bàbá yẹn jà o ìbẹ̀rẹ̀ ayé rẹ̀ rádaràda ló ti ń gbé kò lóòótọ́ ọ̀rọ̀ lẹ́nu kò ní ní àti woman being kò lóòótọ́ ọ̀rọ̀ kankan lẹ́nu olóṣèlú pa ọmọ rẹ̀ lẹ́sẹ̀ yẹn so ọlọ́run bá wọn tú àṣírí olúwa ṣeun kò lè dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìgbésí ayé pásítọ̀ Gabriel náà ọlọ́run kó wọn yọ wọn àdẹ jẹ́ nìkan tó wà láòsì ohun kan tẹ́mi wá sọ náà rí wípé ṣé ẹ lọ́mọ yẹn àwọn àfáà yẹn mọ̀ pé bọ́rọ̀ yẹn ṣe wá rí wọ́n ní alájà kan wà lẹ́kí tó fún ọ two fifty kò sára àjà kankan o alájà tó wà ló wà ẹ kí lẹ alájà yẹn. alájà ni. òun ló tẹ bá máa wo program academic ó máa wà bẹ́ẹ̀. ẹ ṣọ alájà yẹn nìkan. ìjọba tó mú ìdí fún tí wọ́n fi múra sí dé lẹ́fù tó múra sí ìlú ìgbà wọ́n fẹ́ lò bí wọ́n ṣe lo pásítọ̀ yé wọlé tó bu wọn lọ sí ẹ̀mẹ́ tó jẹ́ pásítọ̀ yé wọlé. mi mọ́ o. pásítọ̀ yé wọlé ti máa bá àwọn academic ṣe program. ó kì í tó lò ó ti dis. wọ́n eh. lọ sọ lórí rọ́ṣọ̀ mọ́ bẹ́ẹ̀ nígbà ọ̀yá bóyá oṣù bóyá wọ́n jàmbá kan ó láti tún padà sí christianity. ó ti padà sí ṣọ́ọ̀ṣì ó ti gbọ́ bóyá ti gbọ́ owó wọn ti dìú owó wọn ti expire. wọ́n máa sọ pé lóòótọ́ ni so ìtọ́ lò fún gbà tí pásítọ̀ uh, oyè wọlé tó lọ wọ́n tún ti ráwọn mi wọ́n tún wọ́n wá ẹni tá fẹ́ lò láti bíríǹgì pásítọ̀ Àgbàlá Gabriel dáhùn tó fẹ́ lomú ìdí ìfún nìyẹn hmm. alájà alákólákó wà ní ọ̀rọ̀ yìí olóko náírà two fifty bàbá jẹ kán máa gbé yín mọ́ra kò sẹ́yìn kankan lẹ́kí wọ́n ní wọn kásọ fọ́mọ yẹn kó sáfẹ́ ibi kan tí aṣọ tó jàdá ní àtọ̀wọ́. wọ́n mọ̀ dá ẹ̀ ṣé wàá wá gbọ́ nígbà tá a gbọ́ bí ẹ̀kọ́ méjì tó ń jẹ̀ kan tí kejì ń wòran ẹ mọ̀ wọ́n ti. nǹkan tó fẹ́ lu ọmọ yẹn fún yẹn wọ́n ní gbé ó lẹ́nu òun náà ni màá sọ nǹkan tó yóò tó mo kàn sọ ọ́ nìkẹ́ fún aláàjì lórúkọ aláàjì tó lọ gbé wọn lọ gbàwé lé fún yìí Oríyọmí Hamzat. wọ́n lọ gbà wọ́n ilé fún mi nìṣó ń bẹ̀ máa gbà wọ́n ilé fún ẹ. ẹ ẹ wọ́n fẹ́ ṣètò ọ̀rọ̀ ìwọ̀n ní gbèrè fún wèé. bẹ́ẹ̀ni settlement ló máa lọ fún ó yé wa àwa náà náà àwa náà ń lọ bọ́ àgbà pé kí wàhálà mo ṣẹlẹ̀ ni. mo ṣe nífẹ̀ẹ́ bàbá yẹn tó wọ́n wọ́n kò kú mẹ́ẹ̀ gbàtà ṣe program yẹn tán mi mi ní anything against wọn bọ̀tí gba tí mo wo TikTok program lọ́sẹ̀ tán lọ kó àwọn èèyàn kan jọ tó wá ń sọ rubbish kan bẹ̀rẹ̀ ó dùn mí gidi gan-an bí mo máa ń wo program kọ́kọ́rọ́ alátẹ̀tù mo rí ṣe ń ṣe mi ìyẹn sweat wù abẹ́rẹ́ hmm. èyí gbọ́dọ̀ máa sọ àárẹ̀ tí ayé bá ń táyé bá yẹ̀ yàn olórí kan ló sọ bẹ́ẹ̀ oníta ká rọra ṣe ọ̀rẹ́ kan máa rọra ṣe àwọn náà wọ́n fi wọ́n sọ̀pọ̀tì àwọn ẹlẹ́sìn yẹn o wọ́n kàn dọ́gbọ́n ni o. I know. It's just pretending. Hmm. ọ̀ndọ́gbọ́n ti àkísẹ́ẹ̀lì mùsùlùmí wa kó wọn mọ́ra gbogbo nǹkan tó ń sọ nígbà tó ọ̀rọ̀ pásítọ̀ tó ṣẹlẹ̀ níṣẹ́yìn wọ́n gbọ́ gbogbo àti àwọn gbogbo nǹkan tó ń sọ náà so he start pretending ṣe rí ọ̀rọ̀ àwọn muslim are very sorry to say because they are good muslims like alhaji alhaji kò máa dùn tó wà ní kiri ṣe rí tó bá ti dé di ọ̀rọ̀ quran ọ̀rọ̀ muslim islamic religion no matter how educated they are bring them and turn upside down ni hmm. ẹ máa wo wọn gbogbo àwọn àwọn múríkì kankan akíntọ́lá kankan yẹn ẹni pé brain wọn ti turn upside down so nǹkan tẹ̀mí kan ní sọ ni pé kàn múra lọ́wọ́ yẹn tó ọ̀rọ̀ mú ọ̀gbẹ́ni tán ẹ máa bẹ̀rẹ̀ sí ní lọ́dọ̀ akábíyì pẹ̀lú alájà alájà lákólákó gbogbo wọn náà wà ní ọ̀rọ̀ yẹn láti ẹ ṣe gan. ẹ ṣeun àti pé gbogbo ìta ẹ̀sán tí ẹ̀ ti ẹ̀sán ẹ̀sán jẹ́ ẹ̀sán alájà gan ó lè mọ̀ ṣe gúnmọ̀ yẹn gan ó lè jẹ́ two fifty thousand tá à ń sọ ó lè jọ́ pọ́kùnrin ló kó lẹ̀ tọkùnrin bá kó lẹ̀ nǹkan kó ní ẹ̀sán pọ́bìnrin ló kó lẹ̀ ẹ̀ wọ́n ti ẹ̀ ń parọ́ ná pẹ̀lú gbogbo tá a rí pé àwọn àfáà ìsọnù yìí wọ́n ń parọ́ onírọ́ làwọn náà ẹ kalẹ́ mà God bless you mọ̀mí ẹ kú ẹ kú ètò. ẹ ṣé túbọ̀ wà pẹ̀lú wa ọlọ́run á lu wa ní kí ọ̀tá wa. àmín àmín ààrẹ yín ọ̀tá ààrẹ yín òdì. nǹkan kan ṣe tèmi fẹ́ sọ tó jẹ́ pé tí mo ti ń wá ọ̀nà bí mo ṣe máa wá sórí ètò àwọn èèyàn tó bá ń gbérú ètò báyìí kalẹ̀ láti ìgbà tí wàhálà Muyideen ti ṣẹlẹ̀ òun ni wípé Muyideen lanu ẹ̀ gbàgà ó ní Àgbàlá Gabriel ní kó máa lọ máa fọ tọ́ílẹ́ẹ̀tì hmm. ṣé Muyideen ṣé ó àwọn tó ń fọ tọ́ílẹ̀tì lọ ni àwọn tó ń sẹ́ǹdì owó sí i tí wọ́n fi ba kọ́lé tó fi ba gba ṣọ́ọ̀bù tó fi ba ṣe ní ìlú òyìnbó tọ́lẹ̀tì ló ń fọ̀ tó ń kó gbẹ tó ń kó ìtọ̀. tí tí tí wọ́n kọ́ níbi ìgbàn tí ìlú ojú tọ́lẹ̀tì lọ bìkọ́ tẹ́ bá tọ́jú àwọn kílẹ̀ǹtì ẹ̀yìn náà lẹ́ẹ̀kì nínú wọn so ẹ̀kọ́ tọ́lẹ̀tì òun náà máa ń sọ wípé owó ìgbẹ́yìn bá ṣe ń lọ nìyẹn fẹ́ parípa ló lámì agbówó nàìjíríà. ṣé wọ́n yìí ń dájú àwọn tó ń fọ tọ́lẹ̀tì tí wọ́n sẹ́ndì owó sí i tí wọ́n fi sọ̀pọ̀tì ẹ̀ fún ilé kíkọ́ àti ṣọ́ọ̀bù tó gbà àti ìyàwó tó ṣe ni ṣó bẹ́tà wọn ni. Hmm. torí mo ti wá ọ̀nà bí mo ṣe máa wá ọ̀nà pé ká ní mo lè rí bá sọ̀rọ̀ yìí lórí social media kí n sọ fún ẹ̀hún fún Muyideen pé orí ẹ̀ ò pè é. cross blog. Hmm. ọpọlọ ẹ kù díẹ̀ káàtó abáramóore jẹ ẹ̀dá ni. Hmm. Hmm. ìwọ lẹ́nu gbàgà wọ́n fún ẹ ní ten ten thousand every week lẹ́yìn tíyàwó ẹ lọ sí ṣọ́ọ̀bù tó ń pa owó ipe kéèyàn náà tún máa fi sọpọ́ọ̀tì ẹ ìwọ wá lẹ́nu gbàgà o ní àgbàlá ń gé búrẹ́dì ní kó o máa lọ fọ tọ́ílẹ̀tì tani ò bá fọ tọ́ílẹ̀tì ara kan tá à ń sọ ni ara bí nàìjíríà ṣe bàjẹ́ nìyẹn ṣé kó máa ń gbowó àwọn ilé kó máa lọ fọ tọ́ílẹ̀tì kó máa lọ fọ gbogbo ilẹ̀ títí ṣó pọ̀ jù ní tani wọ́n ìdí ìwọ tó mú nínú gọ́tà ọmọ lẹ́lẹ̀ tó tẹ́ sórí bẹ́ẹ̀dì tó wá jábọ̀ àánú ẹ̀ ṣe mí o mo bẹ náà pé kọ́nà dìbò lórí mọ́láyé ẹ̀ o ọjà kẹ́hìndé ẹ ṣe ìdílé yóò ní bàjẹ́ ọlọ́run adúró tí ẹ̀yin náà ẹ jáwọ́ lọ́rọ̀ mú ìdín ìtẹ́ ṣé náà rẹ̀ ti tó gẹ́ àbí òye yín gbogbo itú tẹ pa nígbà ìyàwó gbogbo ẹ̀ la gbọ́ ẹ tún ṣoore yẹn fẹ́ lòmíì ẹ jáwọ́ lọ́rọ̀ mú ìdín ẹ mú mi gbọ́ ẹ ní ṣoore tó máa dìbí mọ́ yín lọ́wọ́ lágbára lọ́wọ́ ẹ máa bí tò lọ yá. ẹ ṣeun God bless you ma àmì o jésù. hello. hello ma. ma ẹ̀ra ma. ikú ìtumà. yes ma. ìfà. mo ń pẹ́ twitter láti wọlé láti ẹ̀kọ́. ẹ má sọ pé èwo ni arábìnrin tó ń sọ bí ọ̀rọ̀ máa tún sọ̀rọ̀ tán nísìn. ṣe rí lẹ́nujọ́ mẹ́ta yìí gọ́gù ó gbé wá fún mi wípé mo ti run out of storage mo wá ń try àti delete àwọn nǹkan kan ṣe bí mo ṣe ṣe kò ń gẹ́ ẹ rìsíìtì <laughs> tẹ́ ẹ ti sanwó. ó wá jẹ́ ó wá jẹ́ transfer tí mo ṣe nígbà ọ̀rọ̀ Timothy ẹjọ́ mà inú àkáǹtì Oríyọmí Hamzat ni owó yẹn lọ. bẹ́ẹ̀ni because àwọn èèyàn ò kì í ríra wọn bẹ́ẹ̀ mà. ibẹ̀ lásán sí o bẹ́ẹ̀ ni òtí Timothy Hamzat Oríyọmí ló gbà Hamzat àkáǹtì ẹ̀ ló máa ń filẹ̀ náà inú àkáǹtì ẹ̀ ló lọ sókè wá ló dé tó jẹ́ pé ẹ̀yin wá ń wà against tẹlòmíì Ah, ṣé náà foundation wọn just like bá pẹ̀lú ti Àgbàlá Gabriel yìí náà so kí ló dé táwọn èèyàn tó ní ìkà nínú tẹ máa rí òdodo tẹ ẹ̀ ní sọ nǹkan tí wọ́n ń ṣe ẹ̀dẹ̀ wà against ẹlòmíì ìwé ilé ló lọ gbà kó lọ kó lọ parí ìjà mà. yes ma'am. gẹ́gẹ́ báwọn èèyàn ṣe sọ uh-uh. kó lọ parí ìjà and ó ó ó burú jà ẹ wò bàtọ́ ń ṣépè náà kò ní da fún wọn kò ní da fún tó ń gbèjà. agbára gbéjà òkúkú dáhùn. ṣẹ́gun wà ṣàbọ́lọ́jì ẹ̀ kò mú ẹnu ba ibẹ̀ yẹn wípé ah, Àgbàlá Gabriel inú ló bí mi tí mo fi sọ bẹ́ẹ̀ yẹn. ẹ kò apologize ó ní àwọn kan ló mú àwọn tó wá lánàá ló mú ló bí òun irọ́ ló pa ọ ọ̀rọ̀ bá gọ̀ ni. kó tiẹ̀ wá padà ìwọ tó sọ pé ẹni tó ti gbé ga ọmọ kéèyàn lọ sókè Agbala Gabriel ò lè wálẹ̀ ẹ̀wọ́ mà àwọn ọmọ tá a bí nínú yìí tí wọ́n bá ti jẹ́ ẹni àfàmì òróró yàn ẹ̀ ní pé wọ́n ló ń kọ mọ́ hmm. dádì ni bàbá ni ẹ jẹ́ ká gbàgbé sẹ́ńtímẹ́ǹtì kan àbí ọmọ wa ní kinní kan ni ẹ jẹ́ Adébóyè ẹ̀ mọ iye àwọn arúgbó tó wà ń bẹ̀ ṣé wọ́n tó pè ní pásọ̀ gan dájú jí òní so ìyẹn ti wà ìfàmì òróró yàn yẹn ó ti yàn wọ́n ó dẹ̀ ti ó ti jẹ́ kó wà unique ó ti set wọn aside. Hmm. ìyá Muyideen kan pè ní àmì Muyideen kan pè lọ́mọ forty years ṣe bí ìyá ẹ̀ rárí yẹn. Hmm. ọmọ ọdún mélòó ni ìyá ẹ̀ kan hmm. tó sọ pé Muyideen forty years Muyideen dẹ̀ ṣìlẹ̀kùn ẹ wo ìyá alájẹ Gabriel ò lè wálẹ̀ ó ti ga fún tọ́mọ́lẹ̀ ta lé tòótọ́ a ní rìsíìtì lọ́wọ́ ẹ̀jọ̀ mà. ṣúgà já <laughs>